إن الحمد لله الحمد لله رب العالمين الذي أمر العباد بتوحيده وإخلاص العبادة له وتمجيده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له لا شريك له شرع لعباده كل سبيل يوصلهم إلى مرضاته وأشهد أن محمدا عبده ورسوله الذي دل أمته على اتباع سنته وهديه والعض عليها بالنواجذ صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فاتقوا الله عباد الله واعلموا أن التقوى سبيل النجاح والعمل بالسنة هو سبيل الهداية والرشاد وأن الاقتداء بخير البرية فيه السعادة والهناء في الدنيا والآخرة عباد الله إن الله عز وجل شرع لعباده شريعة غراء كاملة قال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نيمتي ورضيت لكم الإسلام دينا ووجه فيها إلى العمل الخالص له قال سبحانه وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء وأمرهم باقتداء أثر رسوله صلى الله عليه وسلم وحثهم على عدم الميل عن طريقه سبحانه وقال عز من قائل وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فوجه النبي صلى الله عليه وسلم أمته إلى العمل بسنته والتمسك بها وعدم التفريط فيها والابتعاد عن الاحداث في الدين قال صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ وإياكم ومهدثات الأمور فإن كل بدعة ضلالة رواه الترمذي عباد الله ونحن نعيش الآن في شهر شعبان هذا الشهر الذي كان يهتم به رسول الله صلى الله عليه وسلم لما ورد عن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهر من الشهور ما تصوم في شعبان قال صلى الله عليه وسلم ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى الله تعالى فأحب أن يرفع أو أن يرفع عملي وأنا صائم رواه النسائي وحسنه الألباني في سنن النسائي وكان النبي صلى الله عليه وسلم يصوم شعبان إلا قليلا كما أخبرت بذلك عائشة رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شابان وكان يصوم شابان كله رواه البخاري وعنها رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم رواه مسلم هذا وفقه لهم أترى إن كاتي يقول محمد sallallahu alaihi wasallam ọba tí ó pa àwọn ẹ̀dá láṣẹ pé kí a ṣe tawhid fún ọlọ́run ọba káàmù ọlọ́run ọba lọ́kan ṣoṣo ní gbogbo ìbádà wa ọba tó ní káàmà jọ́sì fún ọlọ́run ọba káàsì máa ṣe ẹ̀sìn náà ní mímá fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà láìṣẹ́ rí gbogbo sí ọba aka tó lẹ́tọ̀ọ́ sí láti jọ́sì fún tó yàtọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba yìí olórogún subhanahu subhana gbogbo ọ̀nà tí ọlọ́run ọba àlíkẹ́ ọlá subhanahu wa ta'ala tí ó ma yí pé a fi rí ọnù ọlọ́wọ́ bá là fún wa ajẹ́ ikẹ́ Allah subhanahu wa ta'ala òun lọ́nà òtítẹ̀ rẹ̀ tíjẹ́ Muhammad sallallahu alaihi wa sallam annabi tó já sí wípé ó pa wá láti ká máa tẹ̀lé súnà ohun annabi sallallahu alaihi wa sallam ó ní ká wáyé ma ká jùrọ ma ká má jù ọbọ ẹ̀yìn orúsìn ọlọ́wọ́ ọba ẹlọ páyọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹlọ máa mà dájú pé ìpáyọ ọlọ́wọ́ ọba òun lèèyàn fi ńlá láyé lèèyàn fi ńlá níjọ́gbìn dẹ̀lkìyàmà tí a sì lọ mọ̀ wípé ìmá tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam òun ni ọ̀nà àmà gbogbo ayé kí a máa tẹ̀lé ẹni tó lóore jù nínú gbogbo àwọn ìdá kí a máa tẹ̀lé ibẹ̀ lórí rẹ̀ wà fún aláyé ibẹ̀ nìfọ̀kànbalẹ̀ wà fún nílọ̀gbẹ̀dẹ̀ kìyàmà ẹ̀yin arúsí ọlọ́wọ́ ọba ẹ jẹ́ kí a ní èní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ìdẹ̀rẹ̀ bá àwọn ti pé náà sì nìyẹn bákan náà ni ẹ̀sìn tó ń yọ ló ti fún wa òun náà ni islam ẹ̀yin ẹrú ti ọlọ́run ọba ẹ jẹ́ kí ọlọ́run máa mọ̀dájú kí ọlọ́run tó ní ká ṣe islam kó pa wá láṣẹ ká sáfọ̀ mọ́ ẹ̀sìn náà ká jẹ́ kí ẹ̀sìn wa kó má kó má ṣe ẹbọ ńbẹ kó má ṣe kárí mi ńbẹ kó má ṣe bídà ńbẹ gbogbo ohun tí ó lè jẹ́ kí ẹ̀sìn yìí kí ó wá bolú tẹ́ẹ̀dì ọlọ́run ọba ní kí á gbìyànjú kí á rí pé ẹ̀sìn wa mọ́ kúrò ńbẹ ọlọ́run pa wá láṣẹ eléyìí pé wa ma umiru illa liya'budu allaha ń ta pa wọn yẹn láṣẹ káwọn á láyé ni káwọn á jọ́sìn fún ọlọ́run wọ́n sì ṣe ẹ̀sìn náà ní mímá tàbálà ń sin lọ́wọ́ ọba kò tí ì tó ìjẹ́sìn yìí má ó mọ́kò mi bí náà ó mọ́kò mi gbogbo sọ́lọ́wọ́ ọba àlekè ọlọ́dún hánà hùwà tàhálà òfẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún wa pé wa anna hadha sirati mustaqima fattabi'uhu eléyìí ní lánàá mi èyí tó dúró déédéé òun náà ní kẹ́ ẹ máa tẹ̀lé o wala tattabi'u السبل فتفرق بكم عن سبيله ẹ má yà sọ́tún ẹ má yà sósì nítorí pé tẹ́bá lọ yà káàkiri yóò dì ní pé ń kú lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ọlọ́run bá sọ fún wa pé ń tánà bí bá ti mú wa sallallahu alaihi wa sallam fún wa lẹ́sìn òun ni káàrọ̀ má kí á ti máa ṣe ní tánà bí bá kọ̀ fún wa tánà bí ò ṣe tánà bí ti ní a máa ṣe sallallahu alaihi wa sallam tí ó bá ti ní ká jìnà sí kí á jìnà sí ẹ̀yìn arúsí ọlọ́wọ́ ọba ẹ̀dẹ́kẹ́ ọlọ́wọ́ ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam náà pàwọ́ láti eléyìí kíká wà máa ìsìn wọn ọlọ́wọ́n ọba kádìrọ̀ máa sáwọn kú ọmọ ìjọ taari ìjọ taari ni ìjọ òtútù ìjọ aráyá ni ìjọ tara òyá ni anábì pàwọ́ láti eléyìí nínú àwọn ọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ sallallahu alaihi wasallam anábì ní ọdọwọ́ mi dìrọ̀ mọ́ ìlànà mi anábì sallallahu alaihi wasallam kí ẹ sì nà sí gbogbo tí ń jẹ́ àwọn àdádálẹ̀ èyí tó padà máa jẹyọ èyí tí ń jẹyọ láyíká wáyé Ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́n ọba ẹ̀dí kí ọlọ́mọ yìí pé oṣù táwáyé òun là ń pè ní oṣù Sha'ban oṣù ṣàbáàn yìí òun ni oṣù ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù ìṣẹ́rà kàlẹ́ndà oṣù táwà yìí annabi sallallahu alaihi wasallama a máa sàkólé kan rẹ̀ púpọ̀ ǹjẹ́ wọn náà sàkólé kan rẹ̀ annabi sallallahu alaihi wasallam a máa gba àwẹ̀ tó pọ̀ nínú ṣàbáàn táwà yìí sallallahu alaihi wasallam bó ṣe wọ́n hadithi usama ibn zayd radiyallahu anhu usama sọ fún wa pé wa annabi sallallahu alaihi wasallam mi ò rí ọkọ̀ máa gba àwẹ̀ nínú gbogbo oṣù ayé tó pọ̀ bí ṣàbán kí ló dé tó fi já gbénu ṣàbán òun ló máa ń gba àwẹ̀ tó pọ̀ jù ẹ̀wọ̀ sàábí tí ẹ̀ bá ń ṣe nǹkan àwọn yọ́mọ sàkíyèsí pé tó ń ṣe yìí kí ló fà tó fi ń ṣe ètò olókùn kalẹ̀ kí lọ pa lẹ́sẹ̀ kalẹ̀ láti fi fáwọn èèyàn lẹ́sẹ̀ ìjẹ́ ìṣẹ̀lẹ̀ yìí bàtọ̀ náà bá mu àbí ò bàtọ̀ náà bá àlejò ọláwọn ànàbì sallallahu alaihi wasallam ó sọ fún Usama ọmọ zayd ó ní bẹ́ẹ̀ ni sórí oṣù yìí tí Ọlọ́run bá máa ń kó gbogbo iṣẹ́ àwọn ẹ̀dá lọ sí sámà tí ó pa wọn láti pé ó yá ẹ̀yìn tẹ́ wà ń bí ní ìtajà àwọn iṣẹ́ ọmọ ènìyàn ẹgbẹ́ ọkọ̀ bọ̀ wá sí sánmà ànábì sallallahu alaihi wasallam ní oṣù yìí jẹ́ kan bẹ̀ nínú àwọn ọjọ́ òun ni ti yawmul khamis nínú àwọn oṣù òun ni shahru sha'ban nígbà tó máa ń kó gbogbo àwọn fáìlì iṣẹ́ wa tí wọ́n lọ ànábì wọn sallallahu alaihi wasallam ó máa ń gba àwẹ̀ ṣàbán táwà yìí àti díẹ̀ nínú àwọn ọjọ́ ṣàbán òun ni ànábì ò ní gbà sallallahu alaihi wa alihi wasallam eléyìí ni súnà ànábì nínú oṣù táwà yìí eléyìí ni lànà ànábì sallallahu alaihi wasallam fún ẹni kọ̀ọ̀kan wa láti dúnímá láti máa gba àwẹ̀ náà láti máa fi kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam

ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ kí anábì jẹ́ ká mà àwọn yawm al-ithnain anábì sọ kójọ́ ìnáwó bí mi yawm al-khamis anábì sallallahu alaihi wa sallam ní ọjọ́ alamisi yẹn òun ni wọ́n máa ń kó gbogbo ṣẹ́ ẹ̀dá an turfa amaluhu an turfa amaluhu ila rabbil alamin wa huwa sa'im anábì sallallahu wa sallam ní yín máa ń wù èmi tí n ti ń fẹ́ kọ́ máa wù ẹ̀yin náà kọjá sí pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń kó ṣe wá lọ sí sámà kí wọ́n máa bá wa lẹ́ni tí ń ṣe kí ni o lẹ́ni tí ń bá wẹ̀ bẹ́ẹ̀ sì ni àwẹ̀ tẹ́ rí yẹn ó nídìí sùúrù ó nídìí afárádà ní ìtorí pé ìbáàdà kan tó tóbi tọ́nà ọba àdìkẹ́ ọlá subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí jùlọ bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ́ ọba àdìkẹ́ ọlá ní innama yuwaffa as-sabiruna ajrahum yọ̀wọ́ yìí ṣìtá gbogbo ẹni tó bá ṣe sùúrù tó lè fún oúnjẹ lẹ̀ tó lè gbàwẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala olóhùn ó ṣe kí ni òun ó fún ẹni náà ní ẹ̀san rẹ̀ torí péré tí ò ní dínkù ẹ̀yin ọdún ọlọ́run ọba ẹ jẹ́ kí a lọ mọ àmọ̀ dájú pé àsìkò olórin yẹn òun la wà yìí bí Ànábì sallallahu alaihi wasallam ṣe máa tó já sí pé ọwọ́ ẹ̀rú ọmọ ọgbà ọmọ òfin ọmọdé ní ń bọ̀ yìí ní tí wọ́n gba ṣàbán àwọn ètò wọn fún àwẹ̀ fún mi bẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala torí kọmọ lẹ́yìn anábì ni ọ bá yí pé tó lórí jọ lọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala anábì a máa gbà ibadallah ẹ̀yìn orúsìn ọlọ́wọ́ bá ṣàbáni táwà yìí ó jẹ́ muqaddima ó jẹ́ tìsíwájú fún ramadan kí ramadan tó dé kí àwọn mùsùlùmí kọjá sún wípé ká gbìyànjú nínú oṣù táwà yìí kárí ká gba àwẹ̀ tó pọ̀ ń bẹ dáadáa kí ramadan tó dé torí pé oṣù táwà yìí oṣù náà ni anábì sallallahu alaihi wa ní máa ń gba àwẹ̀ ń bẹ̀ púpọ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe nínú àwọn alfa tí wọ́n jẹ́ àwọn afẹ́ẹ̀sìn bí ibn rajab ni rahimahullah bí ibn hajar ni rahimahullah ó ní tí àwọn àǹsọ̀ nípa pé annabi sallallahu alaihi wa alihi wa sallama كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصوم شعبان ثم يصله برمضان النبي صلى الله عليه وسلم ومن يسيقوم بابن شعبان كفوه ìmọ̀ àgbà ẹnu ṣàbán púpọ̀ yẹn ló jẹ́ kí Ibn Hajar sọ fún wa pé eléyìí jẹ́ ìtọ́ka fún gbogbo wa ń pa pé ṣàbán ń kọ́ oṣù tó lọ́lá ni bákan náà Ànábì sallallahu alaihi wa sallama ó jẹ́ ń tọ́já sí gbogbo oṣù ayé pátá kò sí oṣù tí wọ́n ń gbàwẹ̀ ń bẹ̀ tí pọ̀ bí ṣàbán ta wà ń bẹ̀ yìí eléyìí náà jẹ́ tí ibn hajar rahimahullah ta'ala fi sọ fún wa pé a nípa oṣù tá wà yìí oṣù kan ni nínú àwọn oṣù yá sí ní lọ́wọ́ wa ta'ala bí ó ṣe ń ṣe torí oṣù yìí ó wà láàrin oṣù méjì tó sì méjèèjì yẹn tóbi oṣù ramadan àti oṣù rajab tọ́já sí pé oṣù kan bẹ oṣù abẹ́wọ̀ ni oṣù kan bẹ oṣù àwẹ̀ ni tọ́já sí ọlọ́run wá fi ṣàbánì sí ààrin méjèèjì èní nínú àwọn ìtumọ̀ tí ibn rajab fún rahimahullahu ta'ala wọ́n ní bákan náà oṣù yí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fọ́nú fọ́ra àyíma tí ramadan fi kàn wá a wà ní a mú fọlọ́n bẹ̀yìn ọ̀tún láláwẹ̀ ọjọ́ mẹ́rin

oríṣiríṣi tó já fún yí pé àtúnjẹ tá ń jẹ gbogbo nǹkan tá ń jẹ yẹn tá bá ń jẹ àwọn nǹkan yìí tó ti wà lára wa kíkíní ìwà pasófónú ara wa kalẹ̀ tí gbogbo àwọn tó ní kọ̀kan ṣe nínú àwọn tó já sí pé ó ti wà lára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé a lè balance nínú Ramadan yẹn káti ti máa gba àwọn láti ti kalẹ̀ ó sì wọn sọ́nà Nabi sallallahu alaihi wa sallam tí ó jẹ́ kí ara wa kó free nínú gbogbo àwọn fàdọ̀láàt gbogbo àwọn tó ní kọ̀kan ṣe pẹ̀lú waste product tó yẹ pé tí ò bá ti kú ọ̀ lára nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ àwọ̀ yẹn yóò ti káwọ̀ ẹgbóyàn ìyẹn lè máa rí kiri ń fọ́ mi mo ti àwọn wí àbí kí n máa bínú àbí kí n rí pé kí ní ṣe ní báyìí tí gbogbo ojú rẹ̀ wá dàrú báyìí nígbà tí àwọn kìíní yẹn tí wọ́n bá ń take place lára wa nínú àwọn tọ́lọ́wọ́ bá nìkí aláṣọ mọ́hánà wọ̀ dáhàlà dáṣẹ́ wa lára ni kó tó wà dípé yẹn wọ́n balance kó tó wà dípé bóyá yóò wá já sí pé yóò wá dípé ìyẹn padà wá di yẹn tó mọ̀yàn lára yóò wá dúró já sí pé ó wá bára kó tó ní jẹ́ sí bóyá àbẹ̀yìn ní ma pé ìyẹn ṣẹ̀ṣẹ̀ ń bá wẹ̀ mọ́ tí ẹ̀ bá ti ń gba ìbọ̀ láti ṣàbán tó fi ṣe bí ó yá rí practice fún ara rẹ̀ bó ṣe wà nínú sunnah Nabi sallallahu alaihi kò ní jẹ́ nǹkan tí wàá jẹ́ irú ìnira fún èèyàn bẹ́ẹ̀ ibadallah ẹ̀yin ọrùsìn ọlọ́wọ́n ọba ẹ jẹ́ kí a lọ máa mọ̀ pé nínú oṣù tá a wà yìí náà àwọn oríṣiríṣi àwọn àṣìṣe pọ̀ táwọn mùsùlùmí ń ṣe àwọn míì ń ṣe pẹ̀lú wọn ò ní máa ń wọn àwọn ń ṣe torí pé wọ́n ń tẹ̀lé àwọn àwọn òní àwọn ya nǹkan tí gbogbo táwọn yẹn ń gbé sàṣẹ láyé lè ní tẹ́ẹ̀ máa gbọ́rọ̀ nípa nísù ṣàbán nísù ṣàbán pé ṣàbán táwa yìí tó bá wá di wípé ó di ìdá méjì tó bọ́ sí pé wáyá abọ́ sí alẹ́ ọjọ́ 14 táwọn olómi ọmọ kà á níka pé ẹjọ́ sátidé àbíjọba yìí òun ni nísù ṣàbán tí wọ́n mọ̀ wá múra kalẹ̀ fún gbogbo àwọn ìpalẹ̀mọ́ tó wà ń bẹ̀ kí a lọ ikú bá bá ńlá àṣìṣe lélẹ́yìí eléyìí ò sínú ẹ̀sìn tọ́lọ́ fi rán sallallahu alaihi wa sallama ní wá nínú nísù ṣàbán òun ni kí ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá subhanahu wa ta'ala ọba aláàánú ni ọba oníkẹ́ni tí ó máa sàánù gbogbo kó wá wa lópin ìgbà ọba já sí wípé tó bá jẹ́ ní sọ́ṣà bá nìyẹn tí ní sọ́ṣà bá ń bá dé ọlọ́run ò rìkwẹ́sì wa ní náfílà ọlọ́run ò rìkwẹ́sì kankan lọ́dọ̀ wa ní fún special Ramadan nígbà tí bá dé ṣùgbọ́n bá yàtọ̀ síbẹ̀ àyàfi ẹni tó bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n bá ilé fi ọlá subhanahu wa ta'ala àyàfi ẹni tó bá já sí wípé fàǹfà ń bẹ láàrin wọn àtọ́mọ̀ ẹ̀yà rẹ̀ kan tó jẹ́ mùsùlùmí tó wá takú tó ní kò sí ń tẹ́lé bá mi sọ kò sí tẹ́lé wí fún mi bó ti máa ṣe náà nìyẹn wọ́n máa bá yẹn dì ní òun ò ní bá sọ̀rọ̀ ní òun máa ṣe gbogbo tó ń ṣe ní àwọn kan tí ò dá láàrin àwọn méjì tí ò sí sọ́láhù dáàtì bíi láàrin wa pé àárín àwọn ọmọ bàjẹ́ náà ni tó wá pàtì bẹ́ẹ̀ tó bá jẹ́ àṣọ tó máa bá subhanahu wa ta'ala bá ń pín àmójúkó rẹ̀ tó ń pín àánú rẹ̀ ní oṣù ṣàbán àwọn tí ò ní bá àwọn náà lẹ́ńtọ́ máa ń pa nǹkan mí mọ́ lọ́wọ́ ọba àbẹ́ tó bá já sí wípé àárín rẹ̀ àtọ́mọyá rẹ̀ kan ọ̀dá nínú àwọn mùsùlùmí tó sì pàtì bẹ́ẹ̀ tó sì tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀yìn ẹni tó wá nínú ọkọ̀ nínú tí àwọn olùmọ́mú wá fún wa nípa ní oṣù ṣàbán àmọ́ ká wọ́n sọ ipe ìbádà kan ni kí a lọ mọ̀ ipe tí máa ń jẹ́ ìbádà agbọ́dọ̀ rí ẹ̀rí nínú kìtàbí wa sunna tí ó sọ fún wa pé ẹ̀sìn kan báyìí ànábì ò pàwọ́ láti bẹ́ẹ̀ káṣẹ ní sùn ṣàbán sallallahu alaihi wasallam kágbà ní sùn ṣàbán ànábì ò pàwọ́ láti bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn tá ànábì sọ fún wa pé wa alaikum bi sunnati wa sunnati khulafa ar-rashidin kò ṣe special prayer lásìkò ní ṣàbán bẹ́ẹ̀ sì kò gbàwẹ̀ special ààrá Abubakar Siddiq kò ṣe bẹ́ẹ̀ Umar ò ṣe bẹ́ẹ̀ àálì ò ṣe bẹ́ẹ̀ àti gbogbo wọn bẹ́ẹ̀ ààrẹ nǹkan gbogbo ṣe bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó wá múra kalẹ̀ fún ayẹyẹ nísù ṣàbán ìjọba yìí ni àwọn sayẹyẹ àwọn yẹnà àwọn dáná àwọn tó jókòó wá sí káàmọ̀ yìí pé bídíà ni ìtọ́ ń dálẹ̀ tí gbogbo ohun tí wọ́n ti ń gbára lé nínú àwọn hadith tí wọ́n máa kà nínú àwọn ohun tí wọ́n ń ṣe yìí àwọn olùmọ́jẹ́kó yé wa tí wọ́n ti ṣáájú wa wọ́n fi rinlẹ̀ pé àwọn hadith yìí hadith tọ́lẹ́ni kọ́dà omi ń bẹ táwọn nẹ́bí sallallahu alaihi wasallam tí ó sọ tí wọ́n sì parọ́ rẹ̀ máa ànẹ́bí sallallahu alaihi wasallam ó pọ̀ rẹ̀ pẹ́tẹ́ nínú tíra tó ń pè ní Lataiful Ma'arif àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn tíra tó já sí wípé wọ́n fi ń sọ fún àgbétà bá sin lọ́wọ́ ọba ẹmọ́jà sì gbé ayé ara wa lóko ẹmọ́jà wó sí táìmù ara wa ànẹ́bí sallallahu alaihi wasallam ni man ahdatha fi amrina tí a bá ti sí àṣà ànẹ́bí sallallahu káwọn yìí àánú lórí àánú ni bẹ́ẹ̀ ni ó wọnú iṣẹ́ tí yẹn ń ṣe tí ó àti ànábì ń bẹ̀ tá ànábì oníká ṣe ara ànábì kò ṣe àwọn sàábì ò ṣe tá a bá tí wọ́n ń ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ó wọnú pé àwa náà ń ṣe ṣáàrù òfìdí àtẹ̀ṣẹ̀rẹ̀ òfìdí ọlọ́ni àmìláhùn ṣọ̀rọ̀ká ṣáàrù láhùn min ad-dini ma lam ya'dan tí ń ṣe kìyàmù ní ṣàbán aláìmọ̀kẹ́nikẹ́ pè wọ́n wọn ò ní ma ń fasúnnà anábi sallallahu alaihi wasallam gbogbo lè rédíò tí bá ń ṣe ìlànà ní ṣàbán aláìmọ̀kẹ́mọ̀kẹ́niwá gbogbo àwọn tẹ́ bá rí ní mọ́ṣáláṣí tí wọ́n ń faro ní ṣàbán kìyàmù ní ṣàbán ìyàwó ní ṣàbán ayẹyẹ ní ṣàbán aláìmọ̀kẹ́mọ̀kẹ́ wọn làwọn afásúnnà pè wọ́n kò tún wáyẹ kí yẹn mọ̀kẹ́ni aláìmọ̀kẹ́ni kí yẹn náà nìyẹn ọlọ́wọ́n an tusibahum fitnatun aw yusibahum adhabun alim kí a lọ mọ̀ ìpẹ́ ọlọ́ni ká sọ́ra gbogbo ntá nábì òmúwá ntá nábì òṣì táwọn èèyàn ṣe kò sí tí máa ń fà fún yàn tó ju ìyà lọ kò sí tí máa ń fà fún yàn tó ju fìtínà lọ barakallahu li wa lakum fil qur'an al-azim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayat wa dhikr al-hakim aqulu ma tasma'un fastaghfirullah أستغفر الله يغفر لي ولكم إنه هو الغفور الرحيم بسم الله والصلاة والسلام على رسول الله الحمد لله على نعمة الإسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هدانا وشرح صدورنا بالإيمان وأشهد أن محمدا عبده ورسوله بلغ رسالة ربه أتم البلاغ صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله واعلموا أن البدعة في الدين من أسباب سخط الله وحلول نقمته هذا وصفه الله أترى إذا أتك يكون سيره النبي صلى الله عليه وسلم ọlọ́run ọba tó já sí wípé gbogbo aláma dúpẹ́ fún lórí kó ti wá mùsùlùmí a sì máa jẹ́rìí kó òun nìkan náà lọ́ba kò sí ọba mi ìtọ́lẹ́tọ̀ láti jọ́sìn fún tó ju ọlọ́run ọba àdékè ọlá lọ gbogbo tá a fi mọ̀nà ọlọ́run ọba tó fọ́nà mọ̀ wá o ọlọ́run ọba subhanahu wa ta'ala ló sànú wa tó ní anímọ̀ ní ipa rẹ̀ bẹ́ẹ̀ sì la jẹ́rìí pé nígbà muhammad sallallahu alayhi wa sallam ojútùú ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni ìtọ́lọ́run ọba ni kó jẹ́ níṣẹ́ ànábì ẹjí tẹ́ pé sallallahu alayhi wa sallam ọlọ́run bá wa kẹ́ àti gbogbo àwọn sábà pọ̀ àtàwọn sàábì ẹ̀ títí tó fi di ọjọ́ ẹ̀kan ẹ̀yin ọlọ́sìn ọlọ́run ọba ẹ̀páyọ ọlọ́run ọba ẹja bẹ̀rù ọlọ́run ọba kí á sì lọ́mọ àmọ̀dájú pé bídẹ́ àti ẹ̀rí yẹn àdádálẹ̀ táwọn èèyàn ń dálẹ̀ nú ẹ̀sìn bídẹ́ táwọn èèyàn ń dálẹ̀ nú ẹ̀sìn gbogbo tó ní máa ṣe tí wọ́n ti ń pariwo látàrínà láti jẹ ẹta lórí rédíò nípa ní tó ṣàbáàn káwọn ìpé àdádálẹ̀ ni àdádálẹ̀ tẹ́rí yẹn ó wà nínú tọ́lọ́mọ fi ń bínú tẹ́dàá kọ́lọ́mọ bínú sí wa ó wà nínú tí ọlọ́mọ fi ń sọ̀kalẹ̀ ọlọ́wọ́n bá kó là wá gbogbo wàhálà tá ń pariwo nǹkan wá wàhálà ń ṣẹlẹ̀ ìdí kan ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa èyí tá lẹ̀ mọ́jọba àwọn èèyàn lẹ̀ mọ́jọba èyí tí wọ́n lẹ̀ mọ́ra wọn wọ́n lẹ̀ mọ́ra wọn èyí gbogbo oríṣiríṣi nípa ló ń pariwo ẹja àmọ̀ yìí pé bídí àgan báàbù kan ni ojú ọ̀nà kan ni tó tóbi ní máa ń fa ìyà fún àwọn ẹ̀dá lóògbà tó bá ń bẹ láyé ẹ wá oríṣiríṣi bídà táwọn èèyàn ń ṣe lórílẹ̀ wa ẹ wo oríṣiríṣi ṣírkù ẹbọ táwọn èèyàn ń ṣe lórílẹ̀ wa ẹ wo oríṣiríṣi máfíà ìṣẹ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá alanan ní ojúkorojú lórílẹ̀-èdè wa wàlà haúlà wàlà quwwata illa billah gbogbo àwọn nǹkan yìí ní máa ń fa ìbínú ọlọ́wọ́n bá ní o àfi ká gbìyànjú ká mà ká lè jìnà sí i ń bẹ nínú àwọn bídà táwọn èèyàn máa ń ṣe lásìkò wà yìí tẹ́ òun ni laylatul nisfi min sha'ban wọ́n láwọn ń ṣe ayẹyẹ nínú nísù ṣàbáàní yìí tó ṣe jásù pé agbọ̀rọ̀ tara wa jí káwọn bá kó sínú ìyà yìí káwọn bá kó sínú bídíà yìí káwọn bá kó sínú wàhálà yìí àwọn tán jẹ́ aláìmọ̀kan nínú àwọn mùsùlùmí láàfáà ni ní eh, ni ní gbogbo àwọn tó jásù wọn pèpè lọ síbi kìíní yìí ni àwọn èèyàn ń pèpè lọ tẹ́ ẹ bá lọ bá wọn nínú pé nǹkan tẹ́yìn náà ń sọ bókà àwọn èèyàn máa ṣe yìí kí lẹ́ rí yín tẹ́ ẹ bá lọ bá wọn wọ́n ń ṣe yìí ní bídíà kódà ẹ̀rí wípé ẹ̀rí yẹn ẹ̀rí tó lẹ́tẹ̀ẹ́lẹ̀ ni àbí kó máa lò fẹ́ẹ́nu pẹ̀lú rẹ̀ kó máa yí ọ̀rọ̀ wọn bàtí tó bá wù kí alọ́mọ ìpé nínú àwọn tí wọ́n ń ṣe nínú bídà lásìkò yìí báwa tá a ti mọ̀ tẹ́lẹ̀ báwa tá a mọ̀ òun náà ni wípé wọ́n láwọn yan rákà ọgọ́rùn-ún rákà wọ́n láwọn yan rákà ọgọ́rùn-ún rákà àwọn míì ní àyà tó bá kí àtúbà àtàlálẹ̀ ìyàbọ́lá wọ́n wà máa parú mọ́ṣáláṣí wọn pẹ́tọ̀ jàmáà náfìlà ń bẹ lórí òní ẹ̀dá kan mọ́jà dá wọn lóhùn wọ́n yan one hundred rákà tí wọ́n mọ̀ wá kéwú bẹ̀ níbi rákà kọ̀ọ̀kan tó bá ka fátíà tán ó ka kúlú wallahu mẹ́wàá níbẹ̀ subhanallah tí wọ́n tó rùkú wọ́n gbé ara lé hadithi hadithi tó yá sí hadithi mọ̀ọ́dún ọ̀run gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí nípa pé nǹkan táwọn èèyàn ń ṣe yóò máa dáa káwọn ẹyìn rákà ọgọ́rùn rákà nínú mọ́ṣáláṣí kó bá ti ẹ̀wà lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni àásọ pé kí ló ti kí ni kí lọ́wà ń bẹ̀ gbogbo táwọn máa ń ṣe lápapọ̀ bẹ́ẹ̀ abilada ṣe ni ní ìbádà ni agbọ̀rọ̀ sí ni o agbọ̀rọ̀ rí ẹ̀rí fún wọ́n wá mú òru yẹn nìkan nínú ṣàbáàn wọ́n wá dá sí òru yẹn nìkan náà fi yan náà fílà tó bá tún wá di pélé rẹ̀ bá tún wá má wọ́n tún wá fi gbà wẹ̀ wọ́n wá sọ yìí pé wọ́n wá nù hadith pé ṣèbá anábì ní idha kanat laylatu nisfu min Sha'ban ṣèbá anábì ní tó bá ti di òru nisfu Sha'ban anábì ní faqumu laylaha anábì ní òru rẹ̀ má sùn ẹ dìde wasumu naharaha anábì ní ọ̀sán rẹ̀ má jẹun ẹ má fi gbà wẹ̀ káàmà yìí pé wà hádà hadith ńlá àtìlálá hadith yìí wọ́n parọ́ rẹ̀ máa nàbì sallallahu alayhi wa sallam àwọn afẹ́sìn sálàyé rẹ̀ bí imam shawkani rahimahullah inú tíra àwọn alfawaid majmua wọn kò oríṣiríṣi àwọn àdúgbò yẹn tó pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn máa ń lò tí wọ́n ń gbára lé tán fi ń gba àwọn èèyàn torí kí wọ́n bá àwọn èèyàn wò lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọ́n wà òfin ṣẹ̀kẹ́ tí wọ́n parọ́ mọ́ àwọn èèyàn pẹ́tọ̀ wọ́n yẹ máa bọ̀ wá o ìwọ́n tó ní bùkátà ìwọ́n tó kíníkà kìríkà wọ́n tún wá gbé wá fáwọn èèyàn bẹ́ẹ̀ ẹ má jẹ́ agbátànjẹ wọ́n tún mú hadith wá pé ṣùgbọ́n lọ́n sọ pé yá àlè ìbá níbi sọ̀rọ̀ sọ́nà sọ pé yá alì ìwọ alì man sọ́lá mi àtà rọ́kàá lẹ́yìnlátà ní tumi shaban yẹ́kọ̀rọ̀ fi kúlẹ̀ rọ́kàá tún bí fàtí àti kitab ọkùl uwallahu ahad ashra marrat illa kudiya lahu kullu hajjatin ila akhiri wọ́n ti bọ́lá àníbi sallallahu alaihi wasallam ṣe bá nábi pé alì jọka ọwọ́ ní ìwọ alì bí yẹn bá dìde ní òru ní tù shaban tó wá kí rákà ọgọ́rùn-ún tó wá ń ké kúlù ọ̀lá lẹ́yìn fátáhà mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá lórí rákà kọ̀ọ̀kan kò sí ń tó lóun wá láyé lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba òní fún un anábì ò sọ àdéhùn ìwọ̀ ọlọ́ọ̀hìn gbogbo tí wọ́n ń sọ yìí àwọn àdáparọ́ máa nábì sallallahu alaihi wa sallam tó bá tún wá di àtúnṣe ní òru ní sùṣàbán ó lè jẹ́ òru ní abọ́lá tí wọ́n ti ń tájẹ́ tiẹ̀ báyìí kí gbogbo wa ká sọ́ra o wọ́n wá mú àsìkò yẹn wọ́n wá lánàá fẹ́ ká sọ́rọ́ tó yàtún àbí kí wọ́n ti lẹ́kìtì àwọn sura kanú al-Qur'an al-Karim bí kúlú aláwọ̀ ni àbí kí wọ́n máa dúwà kan ni wọ́n ni a ní àdúwà kàtàn pè ní dùwáwò lẹ́yìnlẹ́tẹ̀ ní sùnmi ṣàbáàn tí yẹn bá máa àdúwà wọn tí yẹn bá ṣe àdúwà wọn tó bá yíwá yóò ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátápátá dídí àní ìbínú ọlọ́run ni ìyá ọlọ́run ọba ní subhanahu wa ta'ala tí wọ́n wá gbé gbogbo ẹ̀ kalẹ̀ fún ara yàtí mẹ́ta ni àwọn mí sọ pé yàtí méjì ni ọkọ̀ọ̀kọ̀ ka yàtí ná ọwọ́ àyànláka méjì tó yẹ báyìí nìsín kó tó ka yàtí yẹn tó bá ka rákà méjì tó wà ká yàtún yẹn tó bá ká yàtún yẹn tán ó wà sí kíni ó wà sí sí àtúlẹ̀ rákà méjì ó tún wá gbá rẹ̀ ó sì sàrá rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ká mọ̀ yí pé àdápa rọ́mà nẹ́bì ni bídí à nínú ẹ̀sìn ni agbọ̀rọ̀ mọ́ kí ajínà tó lẹ̀ lómi bẹnu wọ̀nyí tó wọ́n sì jù ní pé wọ́n tún ní lẹ́mìí pé ní ní sùmí ṣàbá wọ́n ló ń gangan ẹgẹ́ bí lẹ́yìnlátò kọ́dìrì بإذن الله سبحانه وتعالى فمواقع إنا أنزلناه في ليلة القدر وما أدراك وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر والله إذا كان يقول ليلة القدر إنه رمضان لوا lọ́dọ̀ àwọn tá à ń wí ẹlòmíì gbà nínú wọn pé Laylatul Qadr yẹn gan kọ̀kan sí owó síta ní ẹ̀wù gan wọ́n ní kọ̀kan sí owó síta ní inú oṣù yìí gangan ló wà ẹ má jà nírò ẹ̀yìn tẹ̀kọ́ọ̀dù bẹ́ẹ̀ ẹ má jà nírò àdìsọ́kàn bẹ́ẹ̀ èyí wọn tó burú jáì ó ní agbára gan ẹ̀yin ọdún sin ọlọ́wọ́n ọba ẹ jẹ́ kí a lọ mọ̀ yìí pé sábà sin ọlọ́wọ́n ọba ẹ jẹ́ ká ní kankan ṣe pẹ̀lú bídà àánú ni ìyà ni wàhálà ni fìtínà ni ìbínú ọlọ́run ọba alikẹ́ Allah subhanahu wa ta'ala ni ẹjẹ́ ajínà sí kò rẹ̀ sí nǹkankan tẹ́ni tí bá ń ṣe ní sùsàbán tí ń ṣe kìyàmù lérí rẹ̀ tó dìde níjọ́ gangan tó sí wípé kìí ṣe pé ń ṣe náfìlà bọ̀ tẹ́lẹ̀ tó rẹ̀ ní ṣe náfìlà bọ̀ tẹ́lẹ̀ kò sí yàtọ̀ yóò máa kàn àmọ́ wọn tó yẹn kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn fókọ́sì ọjọ́ yẹn táwọn ìpé gbogbo àwọn tó ń ṣe ní ṣàbá nìyẹn wọ́n máa jìnà sọ́lọ́wọ́ bá ní wọ́n máa jìnà sáà lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ jẹ́ ká gbóyè sí wáyé ẹ jẹ́ sallallahu alaihi wasallam èèyàn máa ń kọ́ ni kéèyàn tó sallallahu alaihi wasallam nígbà tí èèyàn bá kọ́ kí a sọ̀rọ̀ yìí pé ká sallallahu alaihi wasallam ibẹ̀ lórí wa fún wa ẹ jẹ́ lọ sọ́ra fún àwọn oríṣiríṣi àwọn ideology kí láti fi sọ àwọn ọ̀dọ́ wa nù láti fi sọ àwọn àgbàlagbà wa nù àwọn obìnrin wa láti fi sọ wọn nù látara ń pa pé wọ́n fẹ́ ọlọ́wọ́n ọba wọ́n fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba wọ́n wà lọ gbé wọn gba ọ̀nà sí ànábì sallallahu alaihi wasallam tí ànábì ò júwe fún wa ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa inú àlàyé tá a ṣe yìí a máa rí kíní súnà anábì sallallahu alaihi wasallam nínú oṣù tá a wà yìí a sì máa rí kíní jẹ́ eh, bídà táwọn èèyàn ń ṣe tó já sí anábì kùdùsí táwọn èèyàn ń ṣe ní inú oṣù tá a wà yìí ó dọwọ́ wa pẹ̀lú pé kíní o kí a tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam kí a gbà púpọ̀ nínú oṣù tá a wà yìí kí a sì máa fi àfi tẹ̀lé súnà anábì sallallahu alaihi jẹ́ bídà lórí rédíò ni kí a máa kíní jẹ́ súnà ká lórí ẹ̀ kíní jẹ́ bídà ká sí أسأل الله تعالى أن يوفقنا وإياكم لكل خير وأن يعيننا وإياكم على تمسك بكتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم وأن يرد المسلمين إليه ردا جميلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم ارفع عنا الغلاء والوباء والزلازل والمحن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلادنا خاصة وأن سائر بلاد المسلمين يا رب العالمين العالمين اللهم وفق ولاة أمورنا لما تحب وترضى ويسر لهم البطانة الصالحة الناصحة يا رب العالمين اللهم كل المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منه والأموات اللهم اغفر لنا ولوالدينا والجميع المسلمين برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله